بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل دلالة في النار عباد الله فإن مما يجب الحذر والتحذير منه فإن مما يجب الحذر والتحذير من نواقض الإسلام هو السحر وهو ناقض سابع فالسحر عبادة قلبية وبدنية يتقرب بها الساحر إلى شياطين الجن استخداما لهم في قضاء حاجة أو أخرى ومنه الصرف يعتقد فيه التسبب في منع شخص من فعل الخير أو تفرقة بين الزوجين وكذلك العطف فهو عمل سحري يعتقد فيه التسبب في تحبيب الرجل أو المرأة إلى الآخر وكل هذه أعمال الكفر الناقل عن المله وذلك لقوله تعالى واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبث ما شروا به أنفسهم لو كانوا يعملون لو كانوا يعلمون وأخرج أبو داود وابن ماجه وأحمد وغيرهم عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرقى والتمائم والتولة شرك نسأله سبحانه وتعالى من كل ما ينقض إسلامنا وإيماننا إنه مجيب الدعوات أنا أقول لهم جدي المسلمين gbogbo òtẹ́sí tí ya wà ayin ọlọ́run bá subhanahu wa ta'ala abẹ́ ọlọ́run bá kókó rẹ̀sẹ̀ wá jìn wá àwọn alẹ́ tí ó mọ̀ ràn wá lọ́wọ́ lórí gbogbo alámẹ̀rẹ̀ wa àwọn ọlọ́run bá ló ní sọ kò níbi aburú ẹ̀mí ara wa síra wa kò níbi aburú iṣẹ́ ọwọ́ ara wa síra wa ibẹ̀ tọ́lọ́run bá fi mọ̀nà kò sí ẹ̀dá kan ó lè sí lọ́nà ẹni tí Allah subhanahu wa ta'ala tí ò bá fi mọ̀nà tó sọnù kò sí nǹkan dẹ́dà kalẹ̀ mà ní kéwú nígbọ̀rọ̀ kalẹ̀ ní wáàtí tó lè dá padà jọ ọ̀nà ọlọ́run ajẹ́rìí tí Allah subhanahu wa ta'ala náà nìkan ọlọ́run tó yá sí kò sí orogún fún anábì Muhammad arúsìn ọlọ́run ọba ní ọlọ́run ọba ní sallallahu alaihi wa alihi wa sallam òdodo ọlọ́run bó ti yẹ kẹ́ rẹ̀ gbọ́dọ̀ kú kẹ́ jáde kú ẹ̀yin ọmọ ẹ̀dá ẹ̀yẹn bẹ̀rù ọlọ́run ọba tó fún ló dá látara ẹ̀mí kan ẹ̀mí kan yìí ní jẹ́ adam látara ẹ̀mí kẹyìn ló ti dá ìyàwó rẹ̀ ìyàwó hawa látara àwọn méjèèjì ló ti dá lóhùn kàbá ti pọ̀ tó ti ti lọ́kùnrin àti lóbìnrin ọba yìí ẹ̀bẹ̀rù rẹ̀ ti ìwọ ọlọ́run lára mọ̀lẹ́bí torípé tó bá dàrú tányányá à ń fi dáadáa tá a ṣe sínú mọ̀lẹ́bí ààfin bẹ̀lọ́n torípé Allah subhanahu wa ta'ala ń sọ gbogbo yín o kò wò yín ràn ẹ̀yin mùmí ní olùdó ẹpáyà ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ lẹ́ máa sọ ìtẹ́ bá ti ń sọ jáde lẹ́nu ọlọ́run tó tẹ̀ náà muhammad sallallahu alaihi wasallam faqad faaza fawzan azima irú ẹni bẹ́ẹ̀ ló yílé ayé wáwọ̀ irú ẹni bẹ́ẹ̀ ló jèrè ńláńlá lérè tó tóbi lẹ́yìn náà ẹjá mọ̀ ń pé gbogbo tí ń jọ́rọ̀ láyé tá a fi ń lò sẹ̀mí ayé èyí tí fi ń tọ́jú nú ọ̀rọ̀ tá a fi lè jáde àlámọ̀rí wa náà ọ̀rọ̀ ọlọ́run èyí tó lè jẹ́ ìlànà láyé tó lóore jù tá a lè gbẹ́sẹ̀ kà ní gbogbo àlámọ̀rí wa tá a fi ṣìnà láyé o

lè tó yẹ ká fúnra tí ká sọ́ra wa kó ń di rẹ̀ ká sọ àwọn èèyàn kó ń di rẹ̀ ká kìlọ̀ rẹ̀ fúnra wa òun ni tí lárúbáwá ń pè ní àṣẹ́hẹ̀ àbó òun tí Islam gangan ń pè ní àṣẹ́hẹ̀ àṣẹ́hẹ̀ òun èdè Yorùbá ṣe wá ó kún kẹ́kẹ́ púpọ̀lọpọ̀ ìsinjẹ́ túnmà bẹ́ẹ̀ bá pè ní idán àṣẹ́hẹ̀ òní bẹ́ẹ̀ pè ní àṣàzí àṣẹ́hẹ̀ òní bẹ́ẹ̀ pè ní oògùn

gbogbo ẹ̀kú sábẹ́ tí ń jẹ́ sẹ́ṣẹ̀ ìdá agbára táà lè fojú rí táàfin rárá wa lọ́wọ́ ni àbí agbára táà lè fojú rí táà lè fojú rí táàfin bàtara wa jẹ́ ìkíní kejì sírù ìsìlámù pè sírù ìsìlámù pè náà ni àwọn gbólóhùn wọ̀nyí kò sí tó lè kóṣùmọ̀ rẹ̀ jálòdè yorùbá bí ò ti ká lo gbólóhùn ìsìlámù gan fún bàbá tu nítú oògùn tí ò dá àbóògùn tó dá àwọn yóò máa gbọ́ yóò lọ bí tí ń jẹ́ wòsàn ìwòsàn sí ire àti tí ń jẹ́ oògùn lábẹ́ ṣẹ̀ríà Islam wọ́n yàtọ̀tọ̀ síra wọn ìwòsàn ní tí wọ́n ń lò tí ń ṣèwòsàn fọ́ kò ní bí àwọn àárẹ̀ ta lè fojú rí àárẹ̀ tó já sí pé tó bá lọ spiritu tó bá kàn ẹ̀ jáde bẹ́ẹ̀ bá lo oògùn èbó bẹ́ẹ̀ ti lo àgbo lẹ́nà sí náà yóò rí fífọ́ bí inú ìwòsàn nìyẹn yíò ká ń sọ Islam ò takò yẹn èyí ká ń sọ oní gbogbo ìwádìí àbí mímọ̀ nínú agbára àjẹ̀nú tẹ́dà ló ní lọ́wọ́ tó sì lòrò kóhun fi ń tú àwọn àyè èèyàn ṣe àbí fi ń ba tèèyàn jẹ́ oníjẹ́ sí ẹ̀ eléyìí ó jẹ́ kan gbòógì nínú nǹkan tí ó bá sùlámù èèyàn jẹ́ torí wípé etí ń jẹ́ síhìrù yìí ìgbàgbọ́ ni iṣẹ́ ara sì ni èyí tẹ́ni tó bá jókùn ìdá tó jẹ́ alásàtì tí máa fi ń wá súnmọ́ lọ sọ́dọ̀ àwọn èṣù àjẹ̀nú torí pé èṣù àjẹ̀nú làwọn èèyàn rí lò wọn ò lè rí àwọn ẹni inú àwọn àjẹ̀nú lò sọmùpínlẹ̀ wọn náà bọ́lọ̀ ti ṣàánú rẹ òfojútó òun kíkí dáadáa òun jìnà sáwọn ẹ̀ṣẹ̀ ó ìṣẹlẹ́bọ ó ìwúwa kèfèrí ó jìnà síbídíà kò nífẹ̀ẹ́ rọrùn kẹ́nìkan wá rán ọlọ́fọ̀ pa kò nífẹ̀ẹ́ rọrùn kẹ́nìkan wá mọ́bẹ̀ wálé rẹ kó ní bá gúnyàn pa torí pò òrìnlànà rẹ̀ ẹni tí wọ́n mọ̀ ọ̀rán pààyàn ní àwọn èèyàn lẹ́yìn títẹ̀ rẹ̀ náà bá jẹ mọ́kó pààyàn ẹni tí wọ́n mọ̀ ọ̀rán pé bá ń pèpa látojú oorun náà lẹ́yìn títẹ̀ rẹ̀ bá jọrú ẹ̀ bẹ́ẹ̀ náà lábẹ́ lọ́dọ̀ àwọn àjẹ̀nú àwọn táwọn náà bá ya èṣù náà ni àwọn èṣù èèyàn ń lò tí wọ́n rán níṣẹ́ ìdá lọ́sànjọ́ òru ni àbí lọ́sàn gẹringẹri gbogbo àwọn wọ̀nyí inú àwọn ẹ̀dá wọ̀nyí wọ́n máa bẹ àwọn èṣù yìí lọ́wẹ̀ inú àwọn àjẹ̀nú láti bí ya bùkátà kan sí kejì àkọ́kọ́ nú rẹ̀ bóyá kí wọ́n sàmáyàn kẹnu mọ́ dáadáa sí láyé bó bá tẹ ń sáré wò kó sáré tó láyé pàbó náà ló mọ̀ jáde sí bó tù kó lòun gbọ́n tó láyé ọgbọ́n rẹ̀ ó mọ̀ di ọ̀dẹ̀ náà ni yóò mọ̀ dagọ̀ náà ni àbí èyí táwọn èèyàn ń lò láti fi ṣe òpin à láàrin lọ́kọláya wọ́n ti ń lò tẹ̀lé ayé wọn bọ̀ jẹ́jẹ́ sẹ́nìkan ò bá ruo wọn rí láyé yóò bá tó àkókò kan jàmá mùsùlùmí tó yẹ kí gbogbo wọn jọ mọ́ jẹun ọmọ tí wọ́n ṣe wàhálà yé lórí

ó yí ọmọ Yorùbá púpọ̀ bàbá lè sọ nù ràn mí àyíbẹ̀ẹ̀kọ́ kí wọ́n ti àsàsí mọ́yìn tí ń jóbìnrin tó ìfẹ́ fẹ́ràn ọkọ rẹ̀ ìgbà títẹ́ bá wá dé títẹ́ bá parí tán tó gùn bàjẹ́ yóò wá ní irú lágbẹ́já ní ìjọkọ fún mi àwọn tẹ̀ wá kà wọn ò pé láyé kí ní bẹ́ lára ìtumọ̀ lè torí rẹ̀ fẹ́ rí wọ́n ti dígàgà ojú rẹ̀ yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí ní jẹ́dẹ́ gbogbo orú àwọn yìí kùfùrí ìyá àwọn tẹ́tẹ̀ yẹn bá tẹ kò jẹ́ mùsùlùmí má láyé ni bó ti wò ó kí òun tó kèé ṣe mùsùlùmí má ó dà kó já sí pé bá ti sọ síwájú sẹ́ àní ilé iṣẹ́ àgbá wíwú jẹ́ wújẹ́ ọ̀gá ló ti mọ̀ fẹ́ràn lẹ́nu sẹ́ ọkọ̀ ló ti mọ̀ fẹ́ràn lẹ́nu sẹ́ sẹ́n pé yòbó sọ wípé agbára funfun ní ń bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo èyíkéyìí inú agbára tó bá ti gbàlà náà àwọn ẹ̀mí tá a lè fojú rí wá kèé sí agbára tó dánú ṣìrẹ́ ìsìlẹ̀ torí pé wọ́n náà lè sọ wípé kùrù sí ìlú kàkó tó jáde ńlé ó mọ́ tó pè o mọ̀rú àfẹ́sẹ́ tó gbé sínú kọ́mbọ̀dù nulé ó sì mọ́rú sẹ́ tí ń jẹ́ fún ọ tó o lè fi lágbára tọ́lọ́run ẹlòmíwà ní ti bọ́lọ̀ náà lóògùn wọn bẹ́ẹ̀ ni bọ́lọ̀ náà ti bu àwọn olè lágbára kan máa pààyàn kẹ́sì máa gbẹ̀rù ẹ̀rú ìyàn sọ́nà wá torí ìdẹ̀ fẹ́ràn wọn ọlọ́run torí ìdẹ̀ fẹ́ràn wọn ọlọ́run mọ̀ sí gbogbo agbára tí ń jọ lọ́wọ́ èsù òun ló sì ṣe àmì tí kó mọ̀ lóbó ti fẹ́ àmọ́ kò ní lè dáhùn lára àwọn mùmí ní òdodo so torí bí Allah subhanahu wa ta'ala ó jẹ́ mọ̀ wípé nínú àwọn ọ̀nà tíṣẹ́ tó nù fi bà wá láyé jẹ́ láyé òní ká máa ń kọjú bọlé kiri kálà ń ta ájò àṣíhìr ájò ọlọ́run kọ ájò ọlọ́run kọ káwá jẹ̀nu lọlé ká lọ bá gbogbo àwọn tẹ́ ń rí yẹn wọ́n ń gbó kọ ìjáfà wọ ni wọ́n sì ń pera wọn láláwo ni wọ́n ń pera wọn ní fáìtọ́ ni gbogbo wọn ìránṣẹ́ ìṣù ni wọn lókùn ìgbà tán bá ti ń kọwọ́dà bí ò bá ti mọ́ ń sọ wọn ni wọ́n kọwọ́dà kí ó sọ wà ní wọ́n rí fà sí o ẹ̀yọ́ ọmọ wa nǹkan bẹ lọ́dọ̀ Yorùbá tí ò dáa ọmọ Odùduwà wọ́n jí gírí inú ẹbọ wọ́n jí gírí inú ìwà tí ò dáa abálẹ̀yàn kọ wọ́dà ìtumọ̀ ẹni wípé alájẹnu ni ẹni èṣù ni òun àtàwọn èṣù tẹ́ ń pè wọ́n láyé tẹ́ ń pè wọ́n lájẹ̀ tẹ́ ń pè wọ́n lóso àbẹ́ẹ̀pẹ̀ wọ́n lélẹ́rẹ̀ gbogbo wọ́n rẹ̀ pè wọ́n láyé ìránṣẹ́ ẹ bá bẹ̀ wọ́n ni kẹ́tẹ̀ jẹ́ ó gbádùn òun náà ó gbà kankan yóò lọ bẹ̀ wọ́n lórí ta òun lọ bẹ̀ wọ́n lábẹ́ odò òun lọ bẹ̀ wọ́n níbi báyìí báyìí gbogbo wọn pátá bẹ́ẹ̀ iṣẹ́ síhùrù ni wọ́n ń ṣe tẹ́yìn bá sì jẹ́ mùsùlùmí tí bá ń wúrú wa bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí má ẹ̀rí eléyìí oníbí Allah subhanahu wa ta'ala ó jẹ́ àmàmàdájú wípé anábì Sulaiman alayhi salatu wassalam lórí tí a lè gbàgbọ́ náà ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala nínú kó ti tó ń gbà tó fi láyé lẹ̀ tí ò sí ilé ayé má àbí kó ṣe wípé kò sí ilé ó fi àpèrè rẹ̀ lẹ̀ ẹni pé kò sí ọba kan láyé tí ó máa travel tí ó wàá gbé tí ó wàá gbé tí ó gbé àlára tirẹ̀ lọ́wọ́ òun náà tún pé yìí àga tọ́ba ń jókòó lé lórí kò lè máa kó ló máa di káàkiri ààfin náà ni ó ti kí ni òun náà ni ó wà kó tó wá darí ìrìn àjò àbí kò sí nígbà tó kú tán àwọn àjẹ̀nú èṣù wọ́n wá àwọn agbára burúkú wọn pamọ́ sábẹ́ àga rẹ̀ gbàtọ́ wá pamọ́ sábẹ́ àga rẹ̀ tán gbàtọ́ wá filé ayé lẹ̀ àwọn èṣù yìí lọ bá wọn kan àwọn ọmọ Bani ní fi sọ bẹ́ẹ̀ náà ní ìlú ẹ̀yìn àjẹnú bíríkìlíà sí ń bẹ náà àjẹnú fún kápẹ́tà sí ń bẹ náà àjẹnú fún ẹjìnà sí ń bẹ náà àjẹnú fún àwọn àgbẹ̀ wọ́n ń bẹ náà àjẹnú fún orí wípé ń supervise àwọn kan lọ́wọ́ lókúlé lórí wọ́n ní kèé sagbára lásán ní lò ń yíwọ́ padà ní ẹ̀rídà wọ́n ní ẹ̀lọ́ wa bẹ́ àga rẹ̀ tí fi ń sọlá nínú ààfin rẹ̀ ẹ̀rà àwọn kẹkàn bẹ̀ wúbọ́ta ma bà ní sọ́rẹ́lá ti rí bẹ́ẹ̀ wọ́n ní àà ah, káádá fún àṣẹ tí ń lò náà nìyí ibi tọ́rọ̀ wípé à ń wá àṣàdí à ń wó oògùn à ń wá tìrí lọ́dọ̀ àwọn àpáàtọ̀ ọ̀hún wọn láti rí àti ìyẹn ni ó pè ní ṣíṣírù táàrẹ wọn yọ kú ò láti rí lọ yẹn ni pé ò ní oògùn èṣù lọ́wọ́ ẹ̀bẹ́ni mi tí mo fẹ́ gbóògùn èṣù ìrànlọ́wọ́ mi mi nídìí èṣù ní tẹ̀lé ayé tèmi èṣù onírànlọ́wọ́ kan tó lè ṣe fún mi so yẹn ni wọ́n yọ náà sọ di àṣírí wọn ò oh, láṣírí lọ́wọ́ gbogbo àfáàtẹ bá ti ń gbọ́ ròyìn wípé aláṣírí àfáà ni yẹn ni pé agent ṣàìkọ́nù ni ẹ jìnà sí ẹ má lẹ́yìn rẹ̀ ẹ jìnà sí lọ́ta anú ọkàn bẹ́ẹ̀ lè mú lọ́ta torí pé ni bí máa ń bẹnu mọ̀lẹ́bí ni bí ń bẹ níbi tẹ́ ẹ ti ń gbogbo ẹ̀tẹ́ ẹ̀bá ti bá ti ń tàkàmáyà sóòmà ó dáwọ̀ ẹni ọlọ́ọ̀bá mà á jò yàgbẹ́ ẹ ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ àwọn yìí èsù lóòrán wọn ń tẹ́ bìtọ́ ti rí àwọn agbára eré torí bẹ́ẹ̀ àwọn kan wá ń sọ náà bá ní sọ̀rọ̀ yìí wọ́n ní sẹ́rí Sulaiman yẹn kèfèrí ní o ọlọ́run wá tàfọ̀mọ́ fún Sulaiman alayhi salam wa ma kafara Sulaiman walakinna ash-shayatin kafaru ànábì Sulaiman ànábì mi ọlọ́ọ̀bá ní kèése kèfèrí bó ti wò má ṣùgbọ́n àwọn èsù wọ̀nyẹn tí wọ́n ní agbára burúkú wọ̀nyẹn àwọn làwọn jẹ́ kèfèrí wọn a máa kọ́ àwọn èèyàn lóògùn tí ò dáa àtẹ́tẹ́ ń kó dáa wọn a máa kọ́ àwọn èèyàn ẹ̀mọ̀ bá ti yẹjú méjì látẹ̀ẹ̀kan gbogbo rẹ̀ ní òdánù Islam sáàkì ẹ̀gbá káyè rẹ̀ ó lè dáa náà ni àgúnmu náà ni ó ní sáàfi pèlú rẹ̀ tó bá ti lò báyìí tẹ̀ tẹ̀ tẹ̀ lọ́mọdé yọ̀ mẹ́yẹ tẹ̀tẹ̀tẹ̀ wọ́n mọ yọ ọmọ múra sí iná ń yọ̀ mọ́ ni ìbínú ọlọ́run rọ̀jò lórí rẹ̀ òmà ní tó sọ pé yóò tún kóńjọ́ kan kí ni táwọn àgbàlagbà yẹ̀ yorùbá sọ wọ́n ní èsù ló lọ́jọ́ kan kanjú wọ́n wá ní orí ló ní ọjọ́ gbogbo ibi tó ti tún gbé gbági orí èwo torí náà débìlà ọlọ́run ló ní kí ni ọjọ́ gbogbo èsù ló ní ọjọ́ kan kanjú ọlọ́run ló ní kí ni ọjọ́ gbogbo

làwọn mọ́lákù méjì kan náà màláìka ọlọ́run tó kọ wọ́n jẹ́ harut àti marud bọ́rọ̀ wọn ti jẹ́ oyé ọlọ́run àná tó pọ̀ sọ nípa wọn wọ̀nyí àwọn náà táyọ̀ àlà ọlọ́run bá hàlákà wọn ó sépèlé wọn wọ́n ń tẹ̀mí nílùú tí wọ́n pè ní Babylon lórílẹ̀-èdè Iraq àwọn náà wá ní àwọn agbára ẹ̀sìn lọ́wọ́ tó kún agbára ẹ̀sìn tí ń bẹ lọ́wọ́ bá ní sọ̀rọ̀ yìí èyí tí àwọn àjẹ̀nú èsù yẹn kọ wọn méjèèjì ni wọ́n wá ń lò nínú tí Allah subhanahu wa ta'ala tó jó yé wa nù kùránì ní wípé Hárútà àti Màrútì wọ̀nyí nígbà tí wọ́n ń sìnrìn yín láyé gbogbo ẹ̀tọ́ bá ti pàdé tán fẹ́ kọ nídọ́ yẹn ó mọ̀ sọ wípé oògùn tó ló fẹ́ kọ́ lọ́wọ́ wa yìí àájò tó ló fẹ́ kọ́ lọ́wọ́ wa yìí fìtínà ni o àwa tó ń wò yìí àgbákò lájẹ́ fáwọn èèyàn fàlàtẹ́kù mọ́ya kèfèrí o torí báwa ń kọ́ àwa ti já kèfèrí o <laughs> ẹ̀rí pé Harut àti Marut àwọn tó sòdodo ọ̀rọ̀ àwọn aláwọ̀ yẹn táwọn ń kọ́ ni ẹlòmí àsíwìn ajájà hánú sọ fún pé tí ó padà yọrí ògùn tó sèrè fún ètò fún yàn àwọn tó ó pé gbogbo pé ájòdó fẹ́ wá yìí ẹlọ ewé bẹ́ẹ̀ lójú obìnrin ó sì mọ sí ọ ẹlọ eléyìí mọ́ ọmọ yín tó fẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu yẹn kí ni ó gbọ́rọ̀ sí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ló ti le ó le ó le ó le wọ́n wá darí wọn àwọn wọ́n wà hàn fún wọn ní tí ò dánú hàn fún wọn mú ọmọ wà wó sí i bẹ́ẹ̀ ń gba létí bí kò kò ń gba létí bẹ́yẹn náà yẹn jẹ́ wọ́n ni ó sì burú ńgbà kan tí dàgbẹ́ tí wọ́n rẹ̀ ní káàkiri ìlú báyìí wọ́n ti yí kádà rẹ̀ padà wọ́n ti wọ́n ti báyé rẹ̀ jẹ́ lórí kó lé ó lé ó lé ó lé wọ́n ti tarí rẹ̀ síbi táwọn wọ́n mọ̀ pé léètù àìbẹ́ẹ̀kọ́ lórí àwọn ilé wọn ṣe kìlọ̀ nínú táwọn èèyàn tó àwọn mẹ́lákù méjèèjì yìí oògùn tí wọ́n fi máa yakọ àti ìyàwó wọ́n wọn àwọn tọ̀hún náà tọ́pẹ̀rẹ̀ aláfà láti rí wọn mọ́pẹ̀ fìrákù a fi ọlọ́run tó dáwà sí ẹlẹ́rì ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó pẹ̀rẹ̀ lórí ibi tá ń sọ yìí àwọn àtàláwo ìmí lọ fàlfàríkọ́ di fárúkọ́ lọ́wọ́n kí ní jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fi kẹ́ sí àwọn ẹni láàárọ̀ tó jáde ilé látò lọ bí iṣẹ́ ìgbà tí ó bá wọlé báyìí wọ́n sàrà wọn ládàpá ní iṣẹ́ ó sì máa dáhùn nǹkan bẹ́nu kùránì <laughs> tẹbá súnmọ́ wà ní ọlá ti wèkan fún inú kùránì sọ yẹ ọkọ àtìyàwó tí ànábì fi nǹkan jà wọ́n sọ́kọ àtìyàwó tánàbí wá bá wọn parí ìjà tán ìjà ti yìn àti ẹ̀wárí parí ó dájẹ́ nǹkan kan máàrin yín kẹlẹ̀ yàkúnra yín eléyìí ò sínú ẹ̀pà náà Muhammad adéṣọ́lágbò tẹ́lẹ̀ ìyàwó sì mọ́ sọ kọ́kọ́ pé ìwọ ọkọ mi ti dẹ́ni àwọn inú ń sàmọ́wà tàbí ọkọ mọ́ sọ pé ìyàwó mi àwọn èèyàn ń sàmọ́wà ní kí ni alẹ́mí iṣẹ́ mọ́sẹ́ tí ó bá délé ọkọ ilé ẹ̀kẹta yóò wà rántí pé àti ah, mò ń fi ẹran jẹ ọkọ nílé ọkọ alákọ̀ọ́kọ́ tó ń bá àyàfi pẹ̀lú agbára ọlọ́run ni o bó ti kókó ń lóògùn tó bó ti kókó ń lè mọ wọ́ yí padà tó kódà kó lè mẹ́sẹ̀ ọ̀tún àtòsí yí padà kódà kó lè mọ gbogbo ara náà yí padà gbogbo aburú tó kún ó lè ṣe láyé kò lè ṣiṣẹ́ lára yín o àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run subhanahu wa ta'ala gbogbo tí wọ́n ń kọ́ nílànà tí ń jẹ́dẹ́ wọ̀nyí ìtí ẹwùgbónú àwọn àdúgbò nílẹ̀ Yorùbá àwọn ilé ńláńlá lẹ́tí mọ́ gbọ́ ìtàn àwọn akọni ìgbà wáṣẹ̀ ìtàn àwọn akọni ìgbà kan ẹwọ bẹ́yìn wọn ti rí sẹ́yìn wọn tó ibi tọrọ ní tábà sí òdodo ọ̀rọ̀ fúnra wa ah, àwọn kẹsì lò tẹ̀mí kọjá rí tán bá la inú báyìí ní ó mọ̀ jáde ni wọ́n bọ ìsùdébẹ̀ gbogbo wọn ló ti kóónú tán bá ní máa ń lọ alọ́rá mẹ́rámi ẹnu fún padà kò fún wẹ̀yìn mọ́láyé ṣùgbọ́n lọ wọ́nú lé wọn èwo ló tàn ní àwọn ọmọ wọn èwo ló yá gbogbo lé wọn ti dáwọ́rọ́ ìtọ́lọ̀ ń bá sáàsì sàánú nínú àwọn ọmọ wọn wọn ò ní fẹ́ wọnú ìlú wa mọ́ bèlè tí wọ́n di family house ìdí bá sì wọnú ìlú wa yóò àbáwọn ọ̀rẹ́ rẹ̀ tó kú kò ní fẹ́ ní ṣe láyé púpọ̀ àwọn èèyàn kódà kò ní fẹ́ kí ó mọ̀ kan mọ́ ìlú bí kan lòun àbá ìjáde ní àìrí wọn lẹ́yìn òun ikọ̀ mọ́ sí ebi ó sì lẹ yìí àwọn ìsọmọ ojúsọmọ èkìtì àwọn àbọ̀wà bá iṣẹ́ wọn bàbá wọn tí wọ́n jẹ́ akọni ìgbà náà ní dáun lórí wọn àṣẹ kí wọ́n sọ wípé kò tí ẹ̀ ní ìkẹ́kan lọ́wọ́ ó fúyẹ́ gẹ́gẹ́gẹ́ bí ẹ̀gbọ̀n òwú ó mọ̀ lóore o jùkọ́ ní kán bá mi lákọni bí ìbọn tó bá tálù mi kémi náà tálù wọn wá jẹ ẹgbẹ̀jì kalẹ̀ sínúlé ìdífádé yìí olóró àgbègbè tó bá kàn mí báyìí kàìkàìkàì àsọ́sí nǹkan bẹ́ẹ̀ fún ní white ìjọ ọdún báyìí yóò máa fọmọ lọ́rùn ni torí pé inú afọ́gán òògùn fọ́rùn rẹ̀ tó wọ̀ sí afọ́ náà ń bínú sí bó bá rẹ̀ ní báyìí rí kíkan ní a ní jàjàjàjà tó ọmọ ogun kìíní gbogbo títí ẹjẹ́ láyé wọn béèrè tó ọmọ ogun kìíní tó ọmọ ogun ọmọdé òmò èkó ó kù lẹ́bọ̀ káì tàbá dáná mọ báyìí àfa ara ọmọ yún ni okùnṣẹ́ <laughs> o ẹkùnṣẹ́ ní ìmọ̀lẹ̀ àmẹ́ yóò kú gbẹ̀yìn àbẹ́ òní gbẹ̀yìn yóò dáhùn sí ìtàn ọjọ́ kan torí kí wọ́n bọ̀ lọ́rọ̀ wọn wọ́n ni kángun kángun ní kángun sí ìkàn fẹ́dà náà ni ẹ padà rí lóde ayé gan kó dàlù kìyàmà gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ni àwọn èsùn wọ̀nyí àti àwọn màláìkà méjèèjì yìí tí wọ́n ti bàjẹ́ yìí àwọn tó mọ̀ fáwọn láti bọ̀ tán wájú ọlọ́run ẹ̀yìn náà sẹ́yìn náà yálé wọn káàkiri bó bá yíyẹ yí ni ẹ̀bá mọ̀ wípé owó tí ò dalè yẹn ń ṣe fẹ́yẹ̀ bá ń tójú bọ́lé kiri olúfà Abu Dawud àti Ibn Majah àti Ahmed àti àwọn àfáàlù ní hadith wọ́n ní Abdullah ọmọ Mas'ud kọ́nà kó bá yọnu sí ń sọ fún wa ní tó gbà wà látọ̀dọ̀ ń ṣe ọ̀nà àdìsọ̀ láti ọ̀sẹ̀lẹ̀ tí ànábì ní iná rúkọ̀ tẹ́ rí ọ̀fọ̀ ọ̀fọ̀ pípé ègèdè àyájọ́ pẹ̀túpẹ̀tú bí wọ́n ti ń pè ònù wàdàmáìm àtolóńdè ìfúnpá a ní ilé ìsáàtì lò ìbùn ní wọlé ìsáàtì <laughs> lò àdá ò lè wọlé sábà púpọ̀ àwọn kìíyì làwọn tẹ́pà wọn ń jẹ́jà ń gbára àwọn ń wá yorùbá nation ní tí wọ́n ń lọ nìyẹn o àfẹ́ dápà yorùbá padà ẹfẹ́ dá padà sínú ẹbọ lẹ́gbà tọ́nà ti yọwọ́ kóònù rẹ̀ tán tẹ́ẹ̀kù padà dáwà padà sínú ìrìn àjò sáàmàbàlá wọn àrìn jọ́ kìí náà tí wọ́n láti bọ̀tán rẹ̀ kátó padà síbẹ̀ àjú kátó mọ̀ wọ́kọ̀ ogun kiri gbogbo náà wádọ́ ló ń dé káàkiri inú ilé ọ̀rọ̀ ṣẹlẹ̀ ta ìṣẹlẹ̀ báyìí kámọ̀ ní sùúrù fúnra wa ṣe bí ìsìláàmù tá a gbàgbọ́ agbára burúkú yẹn tá a wá mọ́ láfi rọ̀ fúnra wa tó bá ṣe wípé bí wọn náà sí iná ìmúnà ní lọ́wọ́ ni kò sẹ́ni tó ní sùúrù fúnra ẹni mọ́ mọ́ wọ́dọ̀ sì ní délé àwọn sì ní délé lóòótọ́ ẹgbò sẹ́mi ìgbà yẹn náà ẹgbò ẹgbò só dáa ni sẹ́mi ìgbà yẹn ò bẹ́ mọ́jà padà síbẹ̀ mọ́ ẹ mọ́jà lọ bẹ́ẹ̀ àníká mọ́ jẹ́ràn wa àníká mọ́ sàǹfààní fúnra wa ìtí tí láwọn bá ti ní ẹbọ ní ẹjá jìnà sí olóńdè yìí ìfúnpá ẹlẹ́ẹ̀tò nínú mọ́sálásí tẹ́ ẹ̀sẹ̀gbẹ́ báyìí olóńdè ẹ̀lú ni ó fẹ́ lọ olóńdè lórí ìrún ní ìsinmi àbí tá ń sẹ́ ọ̀nà mọ́sálásí aláfà oògùn ìṣúra ni ọmọkùnrin ni mí dídí mo dúró ara o wàtíwàdà oògùn fẹ́ sàmọ́ tó mọ̀ sẹ̀lẹ̀ ọlọ́lé ni àkàìmọ́ yá àwọn òbí tó ti bá yí ọmọbìnrin wọn jẹ́ lábala eléyìí wọ́n ti gbàgbàkúgbà lọ́wọ́ ọkùnrin tó lòun nígbà ní mọ́wọ́ rí sáà ti wá àwọ̀gbọ́ndá sí kí ní jẹ́bẹ̀ adélé ayé sí <laughs> àwálábí ó bá yíwọ́ padà sọmọ ọlọ́mọ lónà ó bá mọ rẹ́rìn lẹ́yìn ọmọ kéje tó tọ́nà ti pé kèé sọmọ tí mo fẹ́ fẹ́ láàárọ̀ ọjọ́ mo fẹ́ yìí anábì pé mẹ́ẹ̀ta ní kí n wa ta'ala gbogbo tó bá lè bá ìmọ̀ ni wájẹ́ tó lè bá fúlàmù wájẹ́ fún sàìsọwásọ tó dúpọ̀ ọlọ́run ọba tá a tí ń jẹ́ pé ẹ̀dá ló lè fún yẹn ní pé yẹn ń béèrè ló lè tọ́yàn kó bí aburú aládá ilaha illallah بسم الله الرحمن الرحيم الحمد لله تعالى القائل في محكم تنزيله وإن يمسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم أدعوك فمو الله وبا ọba tí ọlá rẹ̀ ga jù gbogbo ẹ̀dá lọ ẹni tí ń sọ fún wa ìwà náà muhammad sallallahu alaihi wasallam bóhun ọlọ́run bá tó rán oúnṣẹ́ tó bá fi ọwọ́ nira gbá ọmú kò sẹ́ni tó lè sí fáyà nira yẹn kú o bí mo ti fẹ́ràn rẹ tó yìí tí bá ní mo fẹ́ dán ọ wò kára máa ta ọ kórí máa fọ́ kò sẹ́ni tó lè gbà ọ́lẹ̀ lọ́wọ́ èmi ọlọ́run bẹ́mi ọlọ́run bá ti ro dáadáa rọ ọ fàlàrọ́ ọ̀dàlfàbùlì kò sẹ́ni tó lè ti dáadáa èmi ọlọ́run kò èmi ọlọ́run mọ́ ń fẹ́ tí ń bá fẹ́nú àwọn ẹrúsìn mi ni torí pé èmi ọlọ́run bá ń kọ́ ọba aláforíjì ni mí ọba oníkẹ́ ni mí jàmá mùsùlùmí èyí tí jẹ́ idán ń bẹ o èyí tí jẹ́ dán wà o àwọn alásà tí gbogbo wọn ń bẹ o agbára ẹ̀sùn sì ń bẹ lọ́wọ́ wọn o bẹ́ẹ̀ ní sì máa ń lapa lórí tọ́lọ̀ ń bá fẹ́ dára ọmọ ìdẹ́ èèyàn dídèédé tọ́lọ̀ ń bá kọlá kọ́ pé yóò tẹ̀lé sí ọ mùsọ̀ọ́dáfà 10 alẹ́lẹ́kọ́dẹ̀lẹ́ kàwọ́ní dèédé ń tọ́lọ̀ bá ti kọ lákọọ́lẹ̀ fún pé yóò ṣẹlẹ̀ lásìkò nì yóò dà wọ́n sábàbí sí wọ tí wọ́n sàmọ́ tó ti wọlé Allah subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ eléyìí nínú ayàbá ti kàfíwájú bákan náà ń ṣe ọlọ́ alẹ́sọ̀láàdì wọ̀sálàm àwọn òkú ìdá àwọn alásàájí àwọn náà dánwò gẹ́gẹ́ bí àdánwò ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala fún náà fódìdí ọ̀sẹ̀ kan bí méjì sí mẹ́ta máa fàkàtì sàlàyé ó ṣe ọlọ́run bọ́lọ̀ ti ṣe ní ọkùnrin tó kò lè súnmọ́ kan náà àwọn ìyàwó rẹ̀ òun ó pè ní tí ó rọ́p lọ́dà àwọn afọ́ onípìpù náà bá wí òun ni dé tí wọ́n ń sàmọ́kọ tó ní lè súnmọ́ ìyàwó rẹ̀ mọ́ yóò kàn wà ní pótẹ́ǹtì ni ara rẹ̀ ò ní lè gbé kò ní lè gbéra rárá fún ìsìnkú akọ́lógún sí lórí bẹ́ẹ̀dì tẹ́lẹ̀ yóò wá di ọ̀lẹ tẹ́sìn pa máa dun ọkùnrin tẹ́lẹ̀ rẹ̀ bá pé yóò mọ̀ sun ẹkún ni tájọ́ ọ̀lọ́run wá di bẹ̀wùdá nígbà ìtúrí ọlọ́run wọ́n ṣe fáànà bíbẹ̀ ìgbà tó ṣe déédéé tó tásìkò kan ọlọ́run wá rán méjì kan sáná Muhammad sallallahu alaihi wasallam àwọn kan ni ló sì méjèèjì ó sì àjẹ́ kan náà mọ̀lẹ́kà ọlọ́run ìkan wá ń kejì léèrè wípé kí ni tó ṣẹlẹ̀ tí arákùnrin tó yìí ìkejì wọ́n bẹ̀rẹ̀ wípé ibo ni wọ́n palẹ̀ gbogbo agbára burúkú níbo ni wọ́n palẹ̀ rẹ̀ mọ́ sí ìkejì sọ fún wọn wípé ń bẹnu kànga báyìí bẹnu gbòrò mọ̀dínà ni lọ rí mọ́ odò ẹ̀rọ wa ló ti bí ó kú fúnra àwọn ẹ̀kọ́ táwa pè lórí lọ́dọ̀ tí wa bí adì nǹkan mọ́nú rẹ̀ ẹ̀kọ́ tẹ́lòmí ẹ̀yin ọmọ wa ẹ̀dì báyìí láyé mọ́ súnà ni ò jẹ́ bá wọ́n tó bẹ̀kẹ́ máa wẹ́yìn lára jẹ ọ̀pẹ́ ìjọ kìíní àná ẹ̀wùkúwù ìwúkúwù lẹ́mọ̀ wú bó ti fi kí ń sọ ìyẹn báyìí láwọn kan yóò mọ̀ jábọ́ àgádágodo tí ó ga mọ́ síbẹ̀ igi igi ìbẹ́pẹ́ wọn á lú lára járajàra wọ́n ti kó nǹkan nù rẹ̀ ní àwọn èso èèyàn ẹni ká tó wá padà sínú àmọ́ tí islam bá gbà wọlé nú agbára ìsù gbogbo agbára ìsù pátápátá islam gbà wọlé ànígbà yìí dìde èèyàn sí láyé àti mọ́lọ́wọ́ bá ní wọ́n ní bẹ lábẹ́ àkànga ó ṣe ọlọ́run wá tají ó wá ní káwọn sàábà lọ́nú kànga yẹn wọ́n sì gún kan yẹn jáde nígbà náà ni Allah subhanahu wa ta'ala wá sọ qul a'udhu bi rabbin nas qul a'udhu bi rabbil falaq ànábì lọ́wọ́ bá sọ kalẹ̀ fánàbì kánàbì máa ṣe bára ànábì ti yá nìyẹn ó ń ṣe rà ní sọ́láàtì wọ̀sálà ó sábíyá máa gbogbo wípé ńgbà yẹn ọmọ yìí a máa tají lójú oorun tó kàn máa a ní àfá ẹ̀dá kan àwọn aṣe kìíní kan wọ́n náà àwọn kìíní kan sí wọ́n dì tí àwọn aṣọ kọ́mọ lọ́rùn láìsẹ chéènì yóò máa jìdí rọdírọdírọdírọ lọ́rùn ọmọ oorun ni ẹ sọ àna ọmọ ẹlẹ́gbẹ́ ni kò sí tó burú pọ̀ mọ́ tají lójú rò ó sun ẹkún ìwọ òbí ti rà ọmọdé lẹ́yìn ẹ̀sọ̀ ìtọ́nà rọ̀jì sì kékúdà ọmọ méjèèjì lọ́rọ́ bá parí ó ti yanjú ìsìlámù faramá o àǹdíjíra ni gbogbo tó bá òkè mọ́ ẹ̀dì bàbá tẹ̀ rí àwọn ọ̀rọ̀ àfáà mi tí wọ́n sọ fún wa wípé tó bá ṣe wípé àyà kòránì ni wọ́n ti sínú rẹ̀ wípé kò sí tó ṣe àwọn náà tún mọ́jẹ̀ mú tí àwọn kọ́nà ànábì ò bá wọn dánrẹ̀ wò láyé sallallahu alaihi wasallam ànábì ò ra rẹ̀ lára kódà kéèké sómi lọ́pọ̀lọpọ̀ ọgbà àfá olómi nìyẹn o àfá olómi bí wọ́n ti wá borí rédíò jẹ́ olómi olómi olómi gbóná

kí ni máa ṣe ìkàmà ìgbò tó sùn ọ̀rọ̀ bá parí ló yanjú kí láà ń di ìkàmà wọn lọ́rùn káàkiri Islam ò fàyè bá o gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹbọ ni tó bá dílẹ̀ jẹ́mọ́ mùsùlùmí ẹja sọ́ra fún gbogbo tí bá ń jẹ́ pé à ń lọ lé nǹkan bá dọ́gbọ́n sí ilé alájò ni èṣù ni wọ́n ń sìn ìmẹ̀ṣù ni wọ́n fi mọ tí wọ́n mọ̀ èṣù ni wọ́n ń fún ní àwọn nǹkan tí bá ń béèrè lẹ́ẹ̀kì àwọn tí bá ń nírùwà yìí lọ́wọ́ láyé wọn ò lè mọ̀ fi tètù ṣe bó ẹ̀ tó pọ̀ òbúkọ tó lọ fẹ́ sàdúrà yóò yọ apá àwọn ara òbúkọ nì tí ó lọ sóríta yóò ayé nìyẹn à òróòrò ni agbọ̀rọ̀ jẹ́ mára ẹran òróòrò ẹkú wá ń ṣe títí náà ní ò dájú láyé lókù náà lọ náà àtìbágbádọ́ mọ́ pọ́n ẹ̀sọ́ èyí láti bọ̀ tán

àtàìhìrù òun lọ̀gá òpìdá gbogbo àwọn kan tó ti lọ́lẹ̀ Yorùbá rí ọpáyàwó rẹ̀ ojúlójú àwọn èèyàn okùn bí ẹran léyá ó kàn pé lójijì ni ìyá náà bá tún jáde ẹtí mọ́ bàbá kan bẹ́yàn bá kú lórí bẹ́ẹ̀ láyé kéfèé ló kúlé lórí ìta ìpè ní sponsor promote in world kú gbogbo àwọn èèyàn lọ kọ́ mẹ́sìn wọ́n lọ kọ́ engineering wọ́n ń ṣe religious èyí tẹ́lómi lọ ń kọ́ ni bí ó ti máa pidá bí bàbá sọ òun ti bẹ́ ń sẹ́yìn bẹ́yàn bá dẹ́rù rẹ̀ wò tí ekú láyé kú kèfèrí ló kú bẹ́ẹ̀ sì ni èyí tí ń bẹ lábẹ́ ilé náà tẹ́wọ́ káàkiri yìí bẹ́yàn bá jẹ́ mùsùlùmí tí ń ṣe ni àsáhìrù àsáhìrù kèfèrí ni kódàbí ń kírun kódàbí ń gbáwẹ̀ tí bá ti pò ń pọwọ́ dà kèfèrí inú ẹ̀ alimọ̀sùn lẹ́yìn tí wọ́n wá ń sa nǹkan mọ́ bóòlù náà ṣe wá rìn tẹwàá rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó padà di ẹgbẹ̀jílé ni wọ́n lé wọn láré káré ni a ní ha àfá ìmì náà kọ́ ìgbà tó ogun yìí pọ̀ láti inú ìdílé ilé àná ogun pọ̀ láàrin ọ̀rẹ́ ogun pọ̀ mínà bá jáde sọ́rọ̀ ara mi ìgbà tí padà dé báyìí ìpadàbọ̀ abìjà ni kò rẹ́rìn rárá <laughs> àfá òun ó wà ní ìdàkudà àwọn tó ń máa bẹ̀rù rẹ̀ pé ó ti jù wá lọ ìwọ náà tara àdánwò ọlọ́run òdìkè ìfèrí nìyẹn ọlọ́run ní kọ̀ǹsídà rẹ̀ torí gbà náà Muhammad sallallahu alaihi wasallam ìgbàdílé ìṣẹ̀lẹ̀ sí kí ló fi sọ́ọ̀bù pọ́blẹ́mù yẹn ìṣàdúrà ni kò tẹ́ tí èyí lọ́ta àti àdákan mẹ́ tí èyí lọ́ta láyé ẹ sọ fún mi ìwọ ọjọ́ ọ̀tá ló jẹ́ fáwọn ẹ̀kẹ́ bó ti lọ́ta yẹn ìwọ ọjọ́ ọ̀tá ló jẹ́ fáwọn tó ní àpò ti wà yẹn òun dí àwọn kan náà lọ́wọ́ báwọn kan náà bá wá ń dí wọn náà lọ́wọ́ à ń súnmọ́ lọ́ni irú àwọn ọmọ òzàkẹ́ nìyí kúlú àwọn rọ́bì nẹ́ẹ̀sì rọ́bì falak ó ma kà láàárọ̀ ó ma kà rọ̀lẹ́ hayatul kursi ó ma kà láàárọ̀ ó ma kà rọ̀lẹ́ amana rasul ó ma kà láàárọ̀ ó ma kà rọ̀lẹ́ fatiha ó ma kà láàárọ̀ ó ma kà rọ̀lẹ́ mùsùlùmí ọlọ́run sí nǹkan dáadáa fún wa tó yàtọ̀ sí oògùn àjànú tó yàtọ̀ sí oògùn èṣù ó lè máa ṣe gba àwọn kan yìí láàárọ̀ rọ̀lẹ́ láyé yóò mọ̀ rí ọ yóò mọ̀ ọ lójú ni ọmọ burúkú ni kí ló fi ṣe ọ ẹ má béèrè mọ́

ó máa fi kan lójú oorun tílẹ̀ ìmọ̀ òní sùn ìnira ní ó wá di ọjọ́ kan wá wá bẹ́ẹ̀ ó mọ́ bọ́bẹ̀ ti dọ́wọ́ tó òun kàn gún ní ọ̀bẹ́ kùn ní òun bá léwúrẹ́ mọ́ ìgbà tílẹ̀ mọ́ òun sì kiri ọjà káàkiri òun mọ́ kiri délé ìyá yìí gbà tó délé ìyá làwọn ní ó rẹ̀ síkìnà kò gbélé ra rẹ̀ lórí mùsùlùmí tó dùn ó sí nìyẹn wípé ń gbà tẹ́lẹ́gbẹ́ mẹ́ta lẹ́yìn ti wọ̀ máa gbogbo rẹ̀ ni ma wọ̀ ń tèmi a jẹ́ pé wọ́n fìwà kẹfìrí tí wọ́n wọ́n fi kó bá ìwọ so ẹ̀yin tó bá gbópìdà tó jẹ́ lásàs tí ń yíwọ́ padà kó tún bá ìwọ náà tí wọ́n ń yíwọ́ padà á sí ní taburú àbí ní ti dáadáa náà lójú ti wá torí gbóore tó bá gbọ́dọ̀ èsù wá kèé sóore o bọ́bá ọdọ́gbọ́n tí tánkọ ogbò rìsọ́ọ̀tì rẹ tí wọ́n rẹ wọ́n rẹ tó wá gbọ́ sọ̀mí ìtẹ̀ ní kọ́pìnì wọ́n wá gbà òdíṣẹ́ ó padà sun ẹkún rẹ̀ ẹ̀pá ń sọ fúnra wa báyìí a ní wà lẹ́àfà ọ̀rọ̀ ṣeré àlẹ̀yìn máa ti yín ẹ̀ẹ̀mọ́ bá ti ẹ̀ẹ̀mọ̀ lànà bàbá wa lẹ́ Yorùbá àwọn bàbá wa ọlọ́jà rí wọ pẹ́ ọlọ́mọ́pàá wọn báyìí ọ̀rọ̀ tàwọn kẹ́ nìyẹn o ẹja tají àsìkò ti tó kama sáà ṣe inú ẹ̀sìn abẹ́lọ́n subhanahu wa ta'ala kó jẹ́ kí láyé wa kúrò àlọ́nù jù báyìí lọ kó mọ̀ jẹ́ kí tẹ́ẹ̀bí àgbà burúkú wù wá wù gbogbo ẹni bá ti dùn ní tẹ́ẹ̀bí náà kọ́lọ̀ ń sin rọrùn fún wọn lè tún bá ní tábìlì gbélé ayé rọrùn nìyẹn gbogbo bí mùsùlùmí bá ń bẹ lóde ayé ọ̀nàdà kò mọ́tàbí sọ rẹ̀ sọ wa gbogbo àyè tí wọ́n ti ń jà wá lógun lórílẹ̀-èdè ayé pàápàá jùlọ ní filastin ọlọ́mọ́tà gbé wa borí tìjára mùsùlùmí padà náà ti jọ ọ̀nà tó dáa àwọn ọ̀dọ́ wa àwọn ògbówẹ́rẹ́ wa àwọn òbí wa dá wa padà sójú ọ̀nà tó tọ́nú ẹ̀sìn la ilaha illallah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk